ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa tí ń bẹ lé ọ̀run a dúpẹ́ lọ́wọ́ yín wípé ó wù yín nínú àánú yín láti pa wá mọ́ títí di òní kí ni a lè sọ nínú ọdún yìí nípa ti ọ̀pọ̀lọpọ̀ òjò tí ó ti rọ̀ tí ilẹ̀ ti fi mu kí ni a lè sọ nípa ọ̀pọ̀lọpọ̀ tí ó bẹ̀rẹ̀ ọdún yìí ṣùgbọ́n tí wọn kò rí ìparí rẹ̀ kí ni a lè sọ ní ti àwọn tí ó bẹ̀rẹ̀ ní ìlera ṣùgbọ́n tí ó jẹ́ wípé ó ṣe ni láàánú nínú ilé ìwòsàn ni wọ́n wà nísinsìnyí ṣùgbọ́n bí ó ṣe tiwa ni àwa ni ẹ ṣe ní olóríire àwa ni ẹ ṣe ní alábùkún fún àwa ni ẹ ṣe ní ọmọ ọ̀wọ́n láti máa wà níwájú yín ẹ fún wa ní ìlera ẹ fún wa ní okun kì í ṣe bẹ́ẹ̀ nìkan ẹ jẹ́ kí a mọ ọlọ́run ẹ jẹ́ kí a mọ̀ wípé ìyè nípẹ̀kún ń bẹ ìgbàlá ń bẹ nínú ọkàn wa ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ jésù adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ fún àánú yín adúpẹ́ fún oore ọ̀fẹ́ yín adúpẹ́ fún ìjólóòtọ́ yín adúpẹ́ fún gbogbo tí ẹ ń ṣe ní ìgbésí ayé wa ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù ǹjẹ́ bí ẹ ti mú wa wá lónìí tí a ń rí ọjọ́bọ̀ ọjọ́ ìhìnrere ọjọ́ tí a ń sọ nípa Kristi ọjọ́ ìmọ́lẹ̀ ọjọ́ tí a ń sọ nípa àwọn ẹ̀bùn àtọ̀runwá à ń bẹ̀bẹ̀ wípé lónìí ìbùkún yín yóò tún máa jẹ́ tiwọn sí i à ń bẹ̀bẹ̀ wípé ìwòsàn ìgbàlà oore ọ̀fẹ́ àti ẹ̀bùn púpọ̀ láti ọ̀run wá yóò tún máa jẹ́ tiwa sí ní orúkọ Jésù a bẹ̀bẹ̀ wípé gbogbo àwa tí a wà níhìn yálà onílé tàbí àlejò wípé ìbùkún yín yóò jẹ́ tiwa à ń bẹ̀bẹ̀ wípé bí a ti ń bẹ̀rẹ̀ ìpàgọ́ tí oṣù kejìlá ní ọ̀la wípé àlàáfíà yín oore ọ̀fẹ́ yín ìbùkún yín ìbùkún ti ẹ̀mí ìbùkún ti ara ìbùkún fún gbogbo àwọn ará ilé wa yóò jẹ́ tiwa ní orúkọ Jésù bí a ti ń ṣe ìpolongo tí a ń pe ọ̀pọ̀lọpọ̀ wá à ń bẹ̀ yín wípé kí ẹ fún ọ ní oore ọ̀fẹ́ láti bá wa lọ kí a lè jẹ ìgbádùn ohun gbogbo tí ẹ ó pèsè fún wa fún àwọn onílé àti fún àwọn àlejò tí a ń pè lónìí ẹ bá wa sọ̀rọ̀ lónìí ẹ sọ wájí lónìí ẹ ta wá lólobó kí a lè mọ̀ wípé ohun tí ó ṣe pàtàkì ní ohun tí a ní láti ọ̀dọ̀ ọlọ́run wá bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ kí orí ọ̀fẹ́ yín kí ó jẹ́ tiwa àdópẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa àmín ẹ̀yin olúwa lógo mo ní ẹ̀yin olúwa lógo àdópẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ó dá wa sí di ọjọ́ òní bí o bá wo ìgbà tí a wà yìí ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí o bá wo àwọn ohun tí ó ń lọ láyìíká wa bí o bá wo ìyà tí ó ń jẹ àwọn ará àwọn aládùúgbò wa tí o sì rí ọwọ́ oore ọ̀fẹ́ ọlọ́run àmì ọlọ́run ní ìgbésí ayé wa wípé ní abẹ́ tiwa ni ọwọ́ àpáta ayérayé ló wà tí à ń gbé wa dúró tí à ń sọ wá jí tí à ń bùkún wa ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a dúpẹ́ pé ó dá wa sí di òní mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pàápàá èmi gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wípé ó tún fún mi láǹfààní nísinsìnyí láti bá ọ sọ̀rọ̀ mo mọ̀ wípé ó ṣeé ṣe kí o ti máa rò nínú ọkàn rẹ wípé ah, kí ló dé tí a kò tún gbọ́ ohùn àlùfáà tí olùṣọ́ àgùntàn ní ọ̀sẹ̀ tí ó kọjá mo lọ sí ìrìn àjò kan mo lọ sí Ghana a ní ìpàgọ́ gẹ́gẹ́ bí a ti fẹ́ bẹ̀rẹ̀ ìpàgọ́ lọ́la a ti ní ìpàgọ́ tiwa ní Ghana ní ọ̀sẹ̀ tí ó kọjá Ọlọ́run dábìrà púpọ̀ ń bẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Ọlọ́run ṣe kí n kọ́kọ́ yan létí rẹ̀ wípé ní ọdún púpọ̀ sẹ́yìn ó ti ń dàbí ọdún mẹ́wàá nísinsìnyí tí mo kọ́kọ́ lọ sí orílẹ̀-èdè Ghana àwa péréte àwa kékeré la wà ń bẹ a jẹ́ bí ìgbà mìíràn a máa ń jẹ́ bí ọgbọ̀n a máa ń jẹ́ bí àádọ́ta a máa ń jẹ́ bí ọgọ́rin tàbí díẹ̀díẹ̀ a ń lọ sí bí ọgọ́rùn-ún bí ọgọ́fà bí o bá wo àyíká rẹ ó ṣeé ṣe kí o máa sọ wípé àwa tí a wà ní ìjọ elédè Yorùbá ó ṣeé ṣe kí o sọ wípé a kéré níye bí a ṣe kéré nìyẹn nígbà tí a bẹ̀rẹ̀ ní Ghana ṣùgbọ́n gbà tó yá a rán adarí kan lọ láti orílẹ̀-èdè wa Nàìjíríà níhìn a lọ sí Ghana láti máa bójútó iṣẹ́ wa ní orílẹ̀-èdè níbẹ̀ kí n sọ fún ọ wípé o jẹ́ mọ̀ gbogbo àwọn ìpínlẹ̀ tí ó wà ní Ghana ni Ọlọ́run ti ràn wá lọ́wọ́ tí a ti fi ìjọ Deeper Life lélẹ̀ níbẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ní ìpàgọ́ tí a ṣẹ̀ṣẹ̀ ṣe tí ó parí ní ọjọ́ àbámẹ́ta tí ó kọjá ni a rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ó wá láti àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní Ghana wọ́n jẹ́ ẹgbẹgbẹ̀rún lọ́nà mẹ́rìnlá tí ó wá gbà tí wọ́n sì wá bí wọ́n ti ń retí wípé ọlọ́run yóò bùkún wọn yẹ kí n sọ fún ọ nítòótọ́ ọlọ́run bùkún gbogbo wa ní ìpàgọ́ tí a ṣe ní Ghana ní ọjọ́ ìṣẹ́gun tí ó kọjá ni ọlọ́run fún mi ní àǹfààní láti bá wọn sọ̀rọ̀ nípa agbára tí ó wà nínú ìgbàgbọ́ bí mo ti bá wọn sọ̀rọ̀ mo sọ̀rọ̀ nípa ìgbàlà mo sọ̀rọ̀ nípa ìdáǹdè mo sọ̀rọ̀ nípa ìwòsàn mo sọ̀rọ̀ nípa gbogbo ohun tí ọlọ́run lè ṣe fún wa bí a bá gbàgbọ́ nínú jésù kristi ó jẹ́ mọ̀ bí a ti fi ìpè síta wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ wípé kí ó jáde bí ó bá rí wọn bí wọ́n ti jáde pẹ̀lú omijé lójú pẹ̀lú ohun tí wọ́n ń sọ lẹ́nu wípé wọ́n ń kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ wọ́n gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn ní alẹ́ ọjọ́ náà ọ̀pọ̀lọpọ̀ ni ó wọnú ìjọba Ọlọ́run ẹ̀yin Ọlọ́run lógo kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí mo ti parí èyí nì bẹ́ẹ̀ ni a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún àwọn tí ó ní àìlera àìsàn ọjọ́ pípẹ́ tàbí àìsàn kò gbóògùn ní ìgbésí ayé wọn bí a ti ń gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ jẹ́ kí n sọ bí ìkan tàbí méjì fún ọ ọkùnrin kan tí ó ti fọ́jú ojú méjèèjì ti fọ́ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó sì jẹ́ òpóǹtagí nínú ìkíni nínú nǹkan tí wọ́n ń ṣe yálà nínú ẹ̀sìn ti ìbílẹ̀ ni tàbí nínú iṣẹ́ ti orílẹ̀-èdè ó jẹ́ ẹnìkan tí wọ́n mọ̀ sí alágbára nínú ní ìgbésí ayé wọn tàbí ní orílẹ̀-èdè wọn ṣùgbọ́n ó jẹ́ mọ̀ bí a ti ń sọ̀rọ̀ Jésù bí a ti ń gbé Jésù sókè bí a ti ń sọ fún ọ wípé ohun gbogbo ni Jésù lè ṣe bí a ti gbàdúrà bẹ́ẹ̀ ni ojú méjèèjì tí ó ti fọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run là á ẹ̀yin olúwa lógo bí ìwọ náà ti ń yọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń yọ̀ lálẹ́ ọjọ́ náà nígbà tí wọ́n rí ọkùnrin yìí láìsí ẹnikẹ́ni tí ó mú lọ́wọ́ láìsí ẹnikẹ́ni tí ó fún ní ọ̀pá láti rìn láìsí ẹnikẹ́ni tí ó ń tọpasẹ̀ rẹ̀ wípé gbé ẹsẹ̀ síbí gbé ẹsẹ̀ sọ́hùn tí wọ́n rí wípé ìmọ́lẹ̀ là ojú tí ó ti fọ́ fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún wípé ó sì là kí ni kí a tún máa sọ ẹlòmíràn tí ó ti fọ́jú fún ọdún mẹ́wàá ẹlòmíràn tí àwọn nǹkan kan wù sí lábẹ́ inú ẹlòmíràn tí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn tí a kò lè máa fẹnu sọ tán tí ọlọ́run dá sílẹ̀ ní ọjọ́ náà títóbi ni ọlọ́run wa alágbára ni ọlọ́run wa kò sí nǹkan tí ọlọ́run wa kò lè ṣe ó ti kàn wá nísinsìnyí ìpàgọ́ tiwa ó ń bẹ̀rẹ̀ lọ́la ó jẹ́ mọ̀ nínú ìpàgọ́ yìí àwọn ọ̀rọ̀ ìyànjú tí a máa mú wá fún yín àwọn ohun tí ọlọ́run yóò máa gbẹnu wa sọ àti ohun tí ọlọ́run yóò máa gbẹnu wa ṣe ó dára kí o wà níbẹ̀ ní ohun tí a kò lè ròyìn fún àwọn ènìyàn ni bí a bá rí ẹnikẹ́ni tí kò lọ ó jẹ́ wípé ó yóò pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìgbésí ayé rẹ̀ ọlọ́run ò ní ṣe wá ní aládàánù o mo ní ọlọ́run ò ní ṣe wá ní ẹni tí ń pàdánù o nítorí bẹ́ẹ̀ ó yẹ kí o wà níbẹ̀ láti ọ̀la lọ láti ọ̀la lọ kí gbogbo èrò rẹ kí o tò wọ́n àti ọmọ àti ọkọ àti aya àti ẹni tí ń bá ní gbé gbogbo àwọn tí ẹ wà ní ilé kan náà ni ó yẹ kí òbí tó létí wípé gbogbo wa ni a ń láti wà ní ilé àgọ́ mo sì mọ̀ wípé ìwọ pàápàá o ti jẹ́ alábàápín nínú àwọn tó ń polongo nínú àwọn tí ó jẹ́ alóore tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìpàgọ́ tí ń bọ̀ gẹ́gẹ́ bí ìwọ náà ti ń sọ fún àwọn ẹlòmíràn ó yẹ kí ìwọ pàápàá ní ìpinnu láti wà níbẹ̀ lónìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí gbígbé Jésù sókè gbígbé Kristi sókè yẹ kí a wo Jòhánù orí kejìlá Jòhánù orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n àti èmi bí a bá gbé mi sókè kúrò lé ayé èmi ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi àti èmi bí a bá gbé mi sókè kúrò lé ayé èmi ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi àwa tí a jẹ́ onígbàgbọ́ àwa tí a gba bíbélì gbọ́ àwa tí a sì jẹ́ ọmọlẹ́yìn Kristi tí a ń tẹ̀lé Jésù Kristi tímọ́tímọ́ ó yẹ kí ọ̀rọ̀ tí Jésù Kristi bá sọ ó yẹ kí ó jẹ́ ohun tí a wo ìtumọ̀ rẹ̀ ohun tí a wo bí a ṣe lè ṣe é tí a ó mú àwọn nǹkan tí ó sọ tí a ó mú ṣe ohun tí a sọ yìí ohun tí a kà yìí Jésù Kristi fún ara rẹ̀ ló sọ ọ́ nígbà tí ó wà ní ayé ìgbà nígbà tí a ń sọ̀rọ̀ yìí kò tí ì kú nígbà tí a ń sọ̀rọ̀ yìí kò tí ì lọ sí orí igi àgbélébòó nígbà tí a ń sọ̀rọ̀ yìí kò tí ì fi ara rẹ̀ ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa ó ń sọ gẹ́gẹ́ bí ohun tí ó rí ní iwájú ó ń sọ gẹ́gẹ́ bí ohun tí yóò bọ̀ ohun tí yóò wá ṣe ó ń sọ wípé àti èmi bí a bá gbé mi sókè kúrò lé ayé nígbà náà tàbí láti ìgbà náà ni èmi ó máa fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi nígbà tí a ń sọ̀rọ̀ yìí àwọn ènìyàn kò mọ jésù kristi kọjá ilẹ̀ ìsírẹ́lì ní gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú níhìn kò sẹ́ni tó mọ jésù kristi nítòótọ́ ló ti wá nítòótọ́ la ti bí i nítòótọ́ ló ti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ nítòótọ́ ló ti gbé ìgbésí ayé tí ó wu ọlọ́run ṣùgbọ́n ní àkókò tí jésù kristi sọ̀rọ̀ yìí kò sẹ́ni tí ó mọ̀ wípé jésù kristi ti wá kò sẹ́ni tó mọ̀ láàrin àwa ènìyàn dúdú níhìn tàbí àwọn aláwọ̀ funfun pàápàá àwọn tí a pè ní kèfèrí nínú bíbélì kò sẹ́ni tí ó mọ̀ nípa jésù ṣùgbọ́n jésù ń sọ wípé nígbà tí a bá gbé òun sókè èyí jẹ́ wípé nígbà tí a bá fi kọ́ orí igi àgbélébù fún wa nígbà tí a bá kàn án mọ́ àgbélébù fún wa wípé láti ìgbà náà lọ òun ó máa fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara òun bí a bá wo Jòhánù orí kẹta a ó rí wípé ìgbésókè yìí ó ń sọ lákọ̀ọ́kọ́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 bẹ́ẹ̀ ni ó ń wọ àgọ́ ara wọn lẹ́sẹ̀kẹsẹ̀ bí ó ti ń wọ àgọ́ ara wọn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń kú tí wọ́n ń lọ sí ọ̀run àrèmábọ̀ láì rò tẹ́lẹ̀ láì múra sílẹ̀ bí kì í bá ṣe wípé agbára ọlọ́run bí kì í bá ṣe wípé olùlàjà láàrin àwa àti ọlọ́run bí kì bá ṣe wípé àdúrà tí Mósè gbà bí kì bá ṣe wípé ohun tí ọlọ́run sọ fún Mósè wípé kí ó ṣe gbogbo wọn ni wọn ìbá ti ṣègbé nínú aginjù ṣùgbọ́n a sọ fún Mósè wípé kí ó rọ ejò idẹ kí ó fi kọ́ orí igi wípé bí a ti gbé ejò sókè bí àwọn ènìyàn wọ̀nyí bí wọ́n bá wò ó wọn kì yóò ṣègbé lé aginjù ó jẹ́ mọ̀ aginjù lé ayé jẹ́ ejò láéláé nì èṣù àti àwọn ẹmẹ̀wá rẹ̀ wọ́n ṣetán láti pa gbogbo ọrùn wọ́n ṣetán láti jẹ́ kí a ṣègbé wọ́n ṣetán láti dí lójú láti dí létí láì ní ìgbàlà láì ní oore ọ̀fẹ́ wọ́n ṣetán láti pa wárun láì mọ Jésù Kristi nítorí wípé a ní olè kì í wá bí kò ṣe láti jalè láti panirun bí kò ṣe láti jẹ́ kí ìparun kí ó wà ó ní ṣùgbọ́n èmi wá kí ẹ bá lè ní ìyè kí ẹ bá lè ní lọ́pọ̀lọpọ̀ ó ní bí a ti gbé ejò sókè lé aginjù bẹ́ẹ̀ ni a kò lè ṣe aláìgbé ọmọ ènìyàn sókè pẹ̀lú nínú aginjù ayé yìí lórí igi àgbélébò wípé ẹnikẹ́ni tí ó bá wò ó pẹ̀lú ìgbàgbọ́ ẹnikẹ́ni tí ó bá dì í mú pẹ̀lú ìgbàgbọ́ ẹnikẹ́ni tí ó bá gba ọ̀rọ̀ rẹ̀ sọ́kàn pẹ̀lú ìgbàgbọ́ wípé kí ó má bàa ṣègbé kí ó má bàa kú láì ìgbàlà kí ó má bàa kú láì ìrètí kí ó má bàa kú láì ọlọ́run kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun èyí ni Jésù ń sọ nípa ìgbésókè rẹ̀ èyí ni jésù ń sọ nípa ikú tí yóò kú lórí igi àgbélébò tí ó fi ń wípé àti èmi bí a bá gbé mi sókè lé ayé èmi ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi ẹ jẹ́ kí a tún padà sí johannu orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n johannu orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n yẹ kí a wò ó dáradára yẹ kí ẹ̀mí ọlọ́run kí ó fi kálàmù àtọ̀run wá kí ó fi kọ nǹkan wọ̀nyí sí ọlé ọkàn kí ó jẹ́ kí o mọ ìtumọ̀ rẹ̀ kí ó jẹ́ kí o mọ ìbùkún tí ó wà nínú rẹ̀ ó ní àti èmi kò sọ wípé bí ẹ bá gbé pétérù sókè kò sọ wípé bí ẹ bá gbé màríà wúndíá sókè kò sọ wípé bí ẹ bá gbé ẹ̀sìn sókè kò sọ wípé bí ẹ bá gbé ìṣe tiwa bí a bá gbé ara wa bí a bá gbé ara wa sókè ó ní àti èmi bí a bá gbé mi sókè kúrò lé ayé èmi ò fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi a máa ń rí lónìí tí ẹnìkan tí yóò dìde tí yóò sọ wípé òun ni olùgbàlà òun ni jésù ó ṣeéṣe kó jẹ́ jésù abẹ́ẹ̀lé ó ṣeéṣe kó jẹ́ jésù àdúgbò ó ṣeéṣe kó jẹ́ jésù ti ìletò ó ṣeéṣe kó jẹ́ jésù ti àwọn bọ̀rọ̀kìnní ó ṣeéṣe kó jẹ́ jésù àwọn obìnrin àwọn tí obìnrin yóò máa wọ́tọ̀ lẹ́yìn tí yóò máa ṣe ìfẹ́kúfẹ́ pẹ̀lú wọn ó ṣeé ṣe kó jẹ́ jésù tí gbogbogbò tí yóò máa sọ pé bí wọ́n bá ti rí òun wọ́n ti rí iyè bí wọ́n bá ti rí òun wọ́n ti rí àlàáfíà gbogbo wọn ẹnu wọn lè dùn ṣùgbọ́n àtànnijẹ ìkókò apanijẹ ìkókò ni wọ́n wọ́n sì jẹ́ àtànnijẹ pẹ̀lú ṣùgbọ́n jésù ń sọ wípé òun lè a ti yàn ó ní a ti fi àmì ọ̀run lè a ti fi lé lórí wípé àti èmi bí àbá gbé mi sókè lé ayé jẹ́ kí n jẹ́ kí ó dá ọ lójú àwọn ẹlòmíràn wọn kì í gba ikú Jésù Kristi gbọ́ àwọn ẹlòmíràn ohun tí wọ́n gbàgbọ́ ni wípé ó gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ó jẹ́ olùkọ́ni àtàbí ó jẹ́ wòlíì fún wa àwọn ẹlòmíràn máa sọ fún wa wípé àwọn gba Jésù à ń gba Jésù gẹ́gẹ́ bí wòlíì à ń gba Jésù gẹ́gẹ́ bí olùkọ́ni à ń gba Jésù gẹ́gẹ́ bí ẹni rere àwọn gba Jésù gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn wòlíì tí ó ti wá sí ayé ṣùgbọ́n èyí kò gbanilà èyí kò fúnni ní iyè ó ní èmi bí a bá gbé mi sókè kúrò lé ayé yìí sọ nípa ikú tí ó kú lórí igi àgbélébò wẹ́sẹ̀ kẹtàlélọ́gbọ̀n kí o já mi nírọ́ bí ó bá jẹ́ irọ́ la ń pa fún ọ wo ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n ó ní ṣùgbọ́n e, ó wí èyí ó ń ṣàpẹẹrẹ irú ikú tí òun yóò kú bí a bá rí ẹni tí ó ń purọ́ nípa kíka bíbélì nípa ṣíṣe ìtumọ̀ bíbélì gba tí a bá ka bíbélì bí a bá ka ẹsẹ̀ tí a ń kà tí a ka ẹsẹ̀ tí ó tẹ̀lé tí a ka ẹsẹ̀ tí ó tún tẹ̀lé a ó mọ̀ wípé èyí ni òtítọ́ tàbí èyí ni irọ́ ohun tí Jésù ń sọ nípa ó ń sọ nípa ikú rẹ̀ ó ń sọ nípa ti àgbélébò ó ní ṣùgbọ́n ó wí èyí ó ń ṣàpẹẹrẹ irú ikú tí òun yóò kú irú ikú wo ló kú ó kú ikú lórí igi àgbélébò èyí ni ó fi ń sọ wípé èmi bí a bá gbé mi sókè lórí igi àgbélébò bí a bá gbé mi sókè láti fi ara mi ṣe ẹbọ fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn náà bí a bá gbé mi sókè wípé èmi ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi nígbà tí Jésù Kristi wà lé gẹ́gẹ́ mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a rí i wípé àwọn tí ó wà ní Bẹ́tílẹ́mù àwọn tí ó wà ní nasireti àwọn tí ó wà ní kapanamu àwọn tí ó wà ní jerusalemu àwọn ló bẹ̀rẹ̀ sí ní fà sọ́dọ̀ ara rẹ̀ a sì ń béèrè wípé nígbà wo ni ó fa gbogbo ènìyàn láti ilẹ̀ aláwọ̀ dúdú ni láti ilẹ̀ àwọn kèfèrí ni láti amẹ́ríkà ni láti ilẹ̀ òyìnbó ni níbikíbi nígbà wo ni ó fa àwọn ènìyàn onírúurú èdè nígbà wo ló fa wọn sọ́dọ̀ ara rẹ̀ ó ní à ó dìgbà tá a bá gbé mi sókè ó dìgbà tí a bá kàn mí mọ́ orí igi àgbélébò ó dìgbà tí mo bá fi ara mi ṣe ẹbọ fún àwọn ènìyàn náà wípé àti èmi bí a bá gbé mi sókè kúrò lé ayé èmi ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi òun la ṣe ń sọ lónìí wípé a ní láti gbé Jésù sókè nígbà tí ó kú ní orí igi àgbélébò nígbà tí àwọn Júù tí wọ́n kàn án mọ́ àgbélébò nígbà yìí gan ni a gbé Jésù sókè lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n jẹ́ kí ó yé wípé lónìí àwa onígbàgbọ́ tí a kún fún ìmọ̀ ọlọ́run tí a kún fún ìyì ọlọ́run ìyì ànípẹ̀kun tí a kún fún ohùn ọlọ́run àti ẹ̀mí ọlọ́run àwa pàápàá ó yẹ kí a máa gbé Jésù sókè láti ìgbà tí ẹ̀mí mọ́ ti dé tó ti wá sínú ìjọ láti ìgbà tí ẹ̀mí mímọ́ ti bà lé àwọn ọmọ ẹ̀yìn jésù kristi àwọn tí a gbàlà àwọn tí a sọ di mímọ́ àwọn tí wọ́n wà ní ìṣọ̀kan láti ìgbà náà ni ó ti ran ìjọ lọ́wọ́ ni ó ti ran olúkúlùkù ọmọ ẹ̀yìn jésù kristi lọ́wọ́ láti máa gbé jésù sókè bí o bá rántí nígbà tí ẹ̀mí mímọ́ bà lé àwọn àpọ́stélì àti àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n jẹ́ ọgọ́fà ènìyàn nígbà yìí gan ni pétérù dìde dúró ni ó bẹ̀rẹ̀ sí ní sọ nípa ikú jésù nípa jíǹde jésù ó jẹ́ mọ̀ ní ìgbà náà wo iṣẹ́ àwọn àpọ́sítélì orí kejì ẹsẹ̀ ìkọkànlélógójì nítorí náà àwọn tí ó sì fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ abatisí wọn lí ọjọ́ náà lí ọjọ́ náà a sì ka ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ọkàn kún wọn ẹgbẹ̀ẹ́dógún ọkàn àwọn ènìyàn ọgọ́rùn-ún lọ́nà ọgbọ̀n la kà kún wọn lọ́jọ́ náà nítorí wípé pétérù gbé jésù kristi sókè àwa pàápàá lónìí kí a jẹ́ onígbàgbọ́ tí a jẹ́ ọmọlẹ́yìn jésù kristi àwa tí a ti ní ìgbàlà ọlọ́run àwa tí a ní ẹ̀mí ọlọ́run tí ó bá ẹ̀mí wa jẹ́rìí wípé a ti di ọmọ ọlọ́run àwa tí a ti ní ìyípadà ọkàn àwa tí a ń gbé inú òkùnkùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ìgbàgbọ́ nínú jésù tí ó ti sọ wá di ẹni tí ó wà nínú ìmọ́lẹ̀ àwa tí a jẹ́ aláìríkanṣe àwa tí a jẹ́ alárìnkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ọlọ́run sọ wá di ọmọ tí ọlọ́run sọ wá di ẹni tí ń gbélé ẹni tí ń jókòó ẹni tí ń ṣe rere àwa tí a jẹ́ ọmọ onínàkúnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ọlọ́run sọ di ọmọ rere ọmọ tí ó gbọ́n ọmọ tí ó ń jẹ́ ìpè bàbá ọmọ tí ó ń gbọ́ràn sí ọ̀rọ̀ bàbá àwa tí a jẹ́ ti ọlọ́run àwa tí a ní ìyè ànípẹ̀kun àwa tí a kọ́rọ́kọ́ wa sí ìwé ìyè lọ́run àwa tí a lè máa pè é ábà bàbá àwa tí a lè sọ wípé jésù kristi ó jẹ́ olùfẹ́ ọkàn mi àwa tí a mọ̀ wípé a jẹ́ ti ọlọ́run òun pàápàá ó sì jẹ́ tiwa ó jẹ́ ojúṣe wa ó jẹ́ ohun àìgbọ́dọ̀ má ṣe fún wa láti máa gbé jésù kristi sókè nítorí ó wí bí a bá gbé mi sókè kúrò lé ayé èmi ó fa gbogbo ènìyàn wá sí ọ̀dọ̀ ara mi pétérù tí a sọ yìí nígbà tí ó gbé Jésù Kristi sókè ní ọjọ́ ńlá Pentecost bẹ́ẹ̀ ni a rí wípé a ka ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ènìyàn a kà á kún wọn kò dúró níbẹ̀ ó ṣeé ṣe kí ìwọ náà kí o ti máa gbé Jésù sókè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣeé ṣe kí àwọn ènìyàn kí wọn kí o ti máa rí Jésù nípasẹ̀ rẹ kí o ti wá sínú ìjọ nípasẹ̀ rẹ ò jẹ́ mọ̀ kì í ṣe ẹ̀ẹ̀kan ṣoṣo tí Pétérù gbé Jésù sókè ló dúró mọ́ ṣùgbọ́n ó tún tẹ̀síwájú láti máa gbé Jésù Kristi sókè bí ó bá wo iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹta iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹta láti ẹsẹ̀ ìkejìlá nígbà náà nígbà tí Pétérù sì rí i ó dáhùn wí fún àwọn ènìyàn pé ẹ̀yin ènìyàn Ísírẹ́lì èéṣe tí hà fi ń ṣe yín sí èyí tàbí èéṣe kí ẹ̀yin fi tẹjúmọ́ wa bí ẹni pé agbára tàbí ìwà mímọ́ wa lé àwa fi ṣe tí ọkùnrin yìí fi ń rìn àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní wo pétérù bí abàmì ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní wo pétérù pẹ̀lú ìyanu wọ́n bẹ̀rẹ̀ sí ní wo pétérù bí ẹni tí ó ní nǹkan mẹ́rìírí nǹkan tí òun kò ní nǹkan tí àwọn kò rí rí nítorí wípé pẹ̀lú agbára jésù pẹ̀lú orúkọ jésù ni ó fi jẹ́ kí ẹni tí a bí gẹ́gẹ́ bí ayarọ ni ó fi jẹ́ kí ó dìde tí ó di ẹni tí ó ní ìmúláradá ṣáṣá nígbà náà ni pétérù sọ wípé èé ha ti ṣe tí ẹ wò wá bí ẹni wípé agbára wa tàbí ìwà mímọ́ wa lé a fi ṣe tí ọkùnrin fi ń rìn tí ẹ tẹjú mọ́ wa ó wá ń sọ láti ẹsẹ̀ ìkẹtàlá ọlọ́run abrahamu àti ti isaki àti ti jacobu ọlọ́run àwọn bàbá wa ó ní ó ti yan jésù òní ó ti yin jésù ọmọ rẹ̀ lógo ní ọmọ tó ń ṣe níyìn ó ń gbé jésù sókè gẹ́gẹ́ bí wọ́n ti tẹjúmọ́ wọn tí wọ́n ń wò wọ́n gẹ́gẹ́ bí ẹni ìyanu gẹ́gẹ́ bí abàmì ènìyàn ó ní rárá o ẹ má wò wá o àwa ò sí níhìn láti gbé ara wa sókè èyí jẹ́ ẹ̀kọ́ fún wa a rí àwọn ẹlòmíràn nínú ìjọ ó ṣeéṣe kí ó jẹ́ obìnrin ọ̀nà àti gbé ara wọn sókè láti sọ ara wọn di kíní nínú ìjọ òní wọ́n wá a rí àwọn ẹlòmíràn gẹ́gẹ́ bí ọkùnrin ó ṣeé ṣe kí ó jẹ́ olówó ó ṣeé ṣe kí ó jẹ́ ọ̀mọ̀wé ó ṣeé ṣe kí a lè fẹsẹ̀ kọ kí a lè fọwọ́ kọ kí a máa sọ òyìnbó kí ó máa hó lẹ́nu wa bí omi hó nínú nínú ìkòkò ṣùgbọ́n èyí kò sọ wípé a ń láti fi ara wa dípò Jésù Kristi wo Pétérù ẹni tí ó ní ẹ̀mí ọlọ́run wo pétérù ẹni tí ó ní agbára ọlọ́run wo pétérù ẹni tí ó ní ìmọ̀ ọlọ́run wo pétérù ẹni tí ó rí ohun àìrí ẹni tí ó mọ ohun àìmọ̀ ẹni tí ó ń ṣe ohun mẹ́rìírí tí ó ń sọ fún àwọn èèyàn wọ̀nyí pé èṣe tí ẹ fi ń wò wá kì í ṣe agbára wa kì í ṣe ìwà mímọ́ wa ó bẹ̀rẹ̀ sí ní gbé jésù kristi sókè ó ní jésù kristi ẹni tí ọlọ́run pàápàá tí ó yìn lógo ẹni tí ẹ̀yin ti fi lé wọn lọ́wọ́ tí ẹ̀yin sì sẹ́ níwájú Pílátù nígbà tí ó ti pinnu rẹ̀ láti dá a sílẹ̀ ṣùgbọ́n ẹ̀yin sẹ́ ẹni mímọ́ àti olóòótọ́ ni ẹ̀yin sì béèrè kí a fi apànìyàn fún yín ẹ̀yin sì pa olùpilẹ̀ṣẹ̀ yìí ẹni tí Ọlọ́run sì ti jí dìde kúrò nínú òkú ẹlẹ́rìí èyí tí àwa ń ṣe àti orúkọ rẹ̀ kì í ṣe orúkọ mi àti orúkọ rẹ̀ kì í ṣe orúkọ pétérù àti orúkọ rẹ̀ kì í ṣe orúkọ áńgẹ́lì àti orúkọ rẹ̀ kì í ṣe orúkọ olùdásílẹ̀ ìjọ àti orúkọ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú orúkọ rẹ̀ òun ni ó mú ọkùnrin yìí lára lé ẹni tí ẹ̀yin rí tí ẹ sì mọ̀ àti ìgbàgbọ́ nípa rẹ̀ lé ó fún un ní dídára ṣáṣá yìí lé ojú gbogbo yín ǹjẹ́ kí ni àbáyọrí sí wípé pétérù ó tún gbé jésù kristi ó gbé e sókè níhìn jẹ́jẹ́ kí a wò ní orí kẹrin ẹsẹ̀ kẹrin ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn tí ó gbọ́ ọ̀rọ̀ náà gbàgbọ́ iye àwọn ọkùnrin náà sì tó ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n èyí jẹ́ ọgọ́rùn-ún lọ́nà àádọ́ta ènìyàn ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn tí a kà kún àwọn ènìyàn mímọ́ àwọn olóòótọ́ àwọn ọmọlẹ́yìn kristi àwọn tí jésù kristi tí ó fà sí ọ̀dọ̀ ara rẹ̀ ohun tí a ń sọ ni wípé pétérù ó gbé jésù kristi sókè ó sì bẹ̀rẹ̀ sí ní gbé sókè lójoojúmọ́ ibikíbi tí ó bá lọ yálà nínú ìjọ ni yálà ní ìletò ni yálà ní ahéré ni yálà ní ìlú ni yálà ní samaria ni ibikíbi tí pétérù lọ ó ń gbé jésù kristi sókè nígbà gbogbo bí ó sì ti ń gbé jésù sókè bẹ́ẹ̀ ni jésù ni ó jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ rẹ̀ tí ó ń fa àwọn ènìyàn wá sọ́dọ̀ ara rẹ̀ bí pétérù pàápàá ti ṣe bẹ́ẹ̀ náà ni ó yẹ kí ìwọ náà ṣe kí ìwọ náà kí ó máa gbé jésù kristi sókè ó lọ síbi iṣẹ́ ni gbé e sókè ó lọ síbi ọjà ni gbé e sókè ó wà nínú ilé ni gbé e sókè pẹ̀lú àwọn aládùúgbò ni gbé e sókè gbé jésù kristi sókè nítorí ó wípé àti èmi bí a bá gbé mi sókè kúrò lé ayé èmi ó fa gbogbo ènìyàn wá sí ọ̀dọ̀ ara mi bí pétérù ti ṣe bẹ́ẹ̀ ni fílípì pàápàá bẹ́ẹ̀ ni òun náà ṣe nítorí àrí fílípì ní samaria kí ló ń ṣe ó ń sọ̀rọ̀ kristi ni kò sọ̀rọ̀ ti ara rẹ̀ bí ó ti ń gbé jésù kristi sókè bẹ́ẹ̀ ni ẹ̀mí kẹ́mí tí ó ń bá àwọn ènìyàn wọ̀nyí jà bẹ́ẹ̀ ni wọ́n ń pòórá ní ìgbésí ayé wọn bí ó ti ń gbé jésù kristi sókè bẹ́ẹ̀ ni àwọn tí ayé wọn ṣókùnkùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ là nínú ọkàn wọn àwọn tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni à ń gba ọkàn wọn là bẹ́ẹ̀ ni à ń dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ní ìrètí ọ̀run yẹ kí a wò nínú ìṣe àwọn àpọ́stélì orí kẹjọ ìṣe àwọn àpọ́stélì orí kẹjọ láti ẹsẹ̀ ìkarùn-ún Fílípì sì sọ̀kalẹ̀ lọ sí ìlú Samaria ó ń wàásù Kristi fún wọn gbà tí ó dé Samaria kò gbé Pétérù sókè o ó ń gbé Jésù sókè gbà tí ó dé Samaria kò gbé Maria wúndíá sókè ó ń gbé Jésù sókè ìgbà tí ó dé Samaria kò gbé ìjọ tí ó wà ní Jerusalem sókè ó ń gbé Jésù sókè ìgbà tí ó dé Samaria kò gbé ara rẹ̀ sókè ṣé o mọ̀ àwọn ẹlòmíràn bóyá wọ́n ní káàdì kékeré kan lọ́wọ́ tí ó fi hàn wípé àwọn jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ Deeper Life káàdì tí wọ́n ní káàdì kékeré náà máa gbé káàkiri bí wọ́n dé Samaria káàdì ni wọ́n máa fi hàn bí wọ́n dé ibikíbi káàdì ni wọ́n máa fi hàn wọ́n máa sọ pé mo jẹ́ òṣìṣẹ́ mo jẹ́ tibí mo jẹ́ tọ̀hún ṣùgbọ́n Fílípì gbà tí ó dé Samaria kò fi káàdì hàn kò gbé ara rẹ̀ sókè ó ń gbé Jésù Kristi sókè ó ń wàásù Jésù Kristi fún wọn àwọn ìjọ ènìyàn sì fi ọkàn kan fiyèsí ohun tí Fílípì ń sọ nígbà tí wọ́n gbọ́ tí wọ́n sì ń rí iṣẹ́ àmì tí ó ń ṣe nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ nínú àwọn tí ó ní ẹ̀mí àìmọ́ tí ń ké lóhùn rárá jáde wá àti ọ̀pọ̀ àwọn tí ẹ̀gbà ń bájà àti àwọn amọ́kùn a sì ṣe dídá ara wọn ayọ̀ púpọ̀ sì wà ní ìlú náà ìhín ni a rí àbáyọrí sí wípé kí a máa gbé Jésù Kristi sókè a rí wípé bí Fílípì bí ó ti gbé Jésù Kristi sókè ní Samaria ọ̀pọ̀ àwọn ènìyàn ni a fà sí ọ̀dọ̀ Kristi àwọn ìjọ lákọ̀ọ́kọ́ níbẹ̀rẹ̀ àwọn ìjọ ní ìgbésí ayé àwọn àpọ́stélì a rí wípé níbikíbi tí wọ́n bá lọ wọ́n máa ń gbé Jésù sókè níwájú àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ wọ̀nyí a máa ń fà wọ́n wá sí iwájú Jésù a sì máa ń gba ọkàn wọn là bí wọ́n bá rí ẹni tí ó jẹ́ amọ́kùn ẹni tí ó jẹ́ aláìsàn a máa ń gbé Jésù sókè níwájú àwọn aláìsàn wọ̀nyí a sì máa mú wọn láadáa bí wọ́n bá ní ẹni tí ó ní ẹ̀mí èṣù ẹni tí ẹ̀mí èṣù ń dá lóró a máa ń gbé jésù sókè níwájú wọn a sì máa ń tú wọn sílẹ̀ bí àwa pàápàá tí a jẹ́ ọmọ ọlọ́run àwa tí a ti tọ́ ẹ̀bùn ọ̀run wò àwa tí a ti mọ jésù kristi àwa tí a ti ní ìyè ànípẹ̀kun àwa tí a mọ̀ wípé jésù ń gbénu wa ó fún wa ní oore ọ̀fẹ́ a sì ń gbé ìgbésí ayé ọ̀tun bí àwa pàápàá bí a bá máa gbé jésù kristi sókè níbikíbi tí a bá wà ó ti ó ti fi dáni lójú wípé òun yóò máa mú àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ ara òun yẹ kí ó dá lójú a kò lè yí ẹnikẹ́ni padà kò sí lọ́wọ́ wa láti gba ọkàn ẹnikẹ́ni là kò sí lọ́wọ́ wa láti dárí ẹ̀ṣẹ̀ jì ẹnikẹ́ni kò sí lọ́wọ́ wa láti kọ orúkọ ẹnikẹ́ni sí ìwé ìyè lé ọ̀run ṣùgbọ́n ó wà lọ́wọ́ wa láti gbé Jésù Kristi sókè láti sọ ìtàn àgbélébòó láti máa kéde ìhìnrere jésù kristi láti sọ ti ikú ti àjínde jésù kristi láti sọ ti agbára ti tuni sílẹ̀ tó wà nínú jésù kristi bí a bá ti ń gbé jésù sókè bí ó tilẹ̀ ṣe wípé a kò lè gba ẹnikẹ́ni là bí a bá ti ń sọ nípa jésù bẹ́ẹ̀ ni òun pàápàá ni yóò máa lo agbára rẹ̀ láti máa gbà wọ́n là láti máa fà wọ́n sí ọ̀dọ̀ ara rẹ̀ lákọ̀ọ́kọ́ báwo ni a ṣe lè gbé jésù sókè ó yẹ kí a mọ̀ wípé ọ̀nà tí a fi lè gbé Jésù sókè ni pé kí a gbé ìgbé ayé tí ó yin Jésù Kristi lógo kí a kúnkún sọ wípé kí a máa gbé ìgbé ayé wa fún Jésù kí a kí a jẹ́ kí ẹwà Jésù kí ó wà lára wa ẹwà ẹwà mímọ́ ẹwà ẹwà tútù ẹwà ọ̀rọ̀ pẹ̀lẹ́ ẹwà wípé a ti mọ Jésù ó ti gba ọkàn wa là wípé ẹnikẹ́ni tí ó bá wà nínú Kristi Jésù ó ti di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá lọ àwa tí a máa ń ṣépè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti kọjá lọ àwa tí ó jẹ́ wípé ká jí láàárọ̀ ká máa bínú ni ó ti kọjá lọ àwa tí ó jẹ́ pé ìjẹkújẹ ìmukúmu tí ó ti sọ àwọn eyín wa di nǹkan míì tí ó ti jẹ́ kí ikùn wa kí ó tóbi bíi ti aláboyún àwa tí ó jẹ́ wípé ọtí tí a mu káàkiri obì tí a ń jẹ káàkiri ó tún ti sọ ara wa di nǹkan míì ó ti sọ ara wa di àgọ́ àìsàn àti jẹ́ ìyípadà ti dé ìmọ́lẹ̀ ti dé gbogbo ètò wà lágọ̀ ara wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a fi ti àfọwọ́fà ìjẹkújẹ ìmukúmu tí a fi fà sí ara wa gbogbo rẹ̀ ti kúrò pátápátá èyí ni a fi sọ wípé bí ẹnikẹ́ni bá wà nínú Jésù ó ti di ẹ̀dá titun àwọn èèyàn á máa bá a wípé lágbájá kí ló dé ó jẹ́ ẹni pẹ̀lẹ́ nísinsìnyí ẹni tútù nísinsìnyí báwo ni ìgbésí ayé rẹ báwo ló ṣe yí padà ìwọ tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló fìjà pẹ́ta pẹ̀lú ọkọ rẹ pẹ̀lú ìyàwó rẹ pẹ̀lú àwọn aládùúgbò ìwọ tó jẹ́ wípé àfi tó bá sí nílùú wọn láti gbọ́ ariwo wípé ó tún ti dé o ó tún ti bẹ̀rẹ̀ o èṣù ti balẹ̀ o nítorí bẹ́ẹ̀ wá gbà o bó obìnrin bí ọkùnrin mẹ́rin bí wọ́n dé wọn ò ní lè mu wọn ní ti bàbá ẹ̀ ti dé ba bàbá ẹ̀ ti èṣù wọn ní tiẹ̀ ti dé ba ṣùgbọ́n ìwọ tó jẹ́ wípé o ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísinsìnyí o jẹ́ ẹni jẹ́jẹ́ o jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ bí wọ́n bá tiẹ̀ bu aṣọ ẹ má bínú o ẹ má bínú o ẹ jésù àbùkún yín o ọlọ́run àbùkún yín o àkílódé bá lágbájá ó ń gbé jésù sókè ní nígbà tí ìwà rẹ yí padà nígbà tí ìwọ tó ń jẹjẹ kú jẹ mùmùkúmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ò ṣe bẹ́ẹ̀ mọ́ ìwọ tó ń ṣe ṣìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tó ń fi ọkọ sílẹ̀ nínú ilé tẹ́lẹ̀ tí ó lọ bá àwọn ọkùnrin míì níta òtún ní àlè òtún ní àwọn abánidọ́rẹ̀ẹ́ ẹlẹ́ṣẹ̀ mọ́ nígbà yìí gan ni a mọ̀ wípé ìmọ́lẹ̀ jésù ó ti wọnú ayé rẹ ìgbésí ayé rẹ níbi ọjà ni ìgbésí ayé rẹ nínú ilé ni ìgbésí ayé rẹ nínú okòwò rẹ ìgbésí ayé rẹ nínú ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu nínú aṣọ tó ń wọ̀ sára ìgbésí ayé rẹ ti yí padà èyí jẹ́ wípé ò ń gbé Jésù Kristi sókè ó sì ní bí o bá lè gbé mi sókè bẹ́ẹ̀ nínú ìwà rẹ nínú ọ̀rọ̀ ẹnu rẹ nínú ìṣe rẹ bí o bá lè gbé mi sókè bẹ́ẹ̀ nínú àwọn ohun tí o ń ṣe tí àwọn ènìyàn yóò fi rí ẹwà Jésù ẹwà ẹwà mímọ́ ní ìgbésí ayé rẹ ó ní èmi ó fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn èmi ó fà wọ́n sí ọ̀dọ̀ ara mi wọ ìṣe àwọn àpọ́sẹ́lì orí kẹrin ìṣe àwọn àpọ́sẹ́lì orí kẹrin ẹsẹ̀ kẹtàlá nígbà tí wọ́n sì kíyèsí kíyèsí ìgboyà pétérù òun tí wọ́n sì mọ̀ pé aláìkẹ́kọ̀ọ́ àti òpè ni wọ́n ẹnu yà wọ́n wọ́n sì wòye wọn pé wọn a ti máa bá Jésù gbé ǹjẹ́ èyí kò sọ nípa rẹ àti nípa mi nítorí pé bí a bá ń pe àwọn ènìyàn ní aláìkẹ́kọ̀ọ́ àti òpò ènìyàn àwa tí a wà ní èdè Yorùbá ni àwọn tí wọ́n wà nínú ayé ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ wípé a jẹ́ aláìkẹ́kọ̀ọ́ àti aláìlóye àti òpò ènìyàn àwọn ọ̀rọ̀ tí a ń kà wọ̀nyí má jẹ́ kí ó kọ lóminú. No? aláìkẹ́kọ̀ọ́ yàtọ̀ sí aláìlẹ́kọ̀ọ́ nǹkan tí a ń pè ní aláìkẹ́kọ̀ọ́ ni wípé a ò lọ sí girama a ò lọ sí ilé ìwé yunifásitì a ò gboyè ẹ̀kọ́ ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì kì í ṣe ohun tí a kọ́ èyí ni a ń pè ní aláìkẹ́kọ̀ọ́ aláìlẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ ni aláìlẹ́kọ̀ọ́ ni ẹni tí ó jẹ́ wípé ó ṣeé kí ó tilẹ̀ mọ̀wé ṣùgbọ́n kò lẹ́kọ̀ọ́ lé kò mọ bí a ti hùwà kọ̀ wọ́n bí a ti ń rìn gbogbo aláìgbàgbọ́ pátápátá ni aláìlẹ́kọ̀ọ́ wọn mọ̀ wá hù wọn mọ̀ ọ̀rọ̀ sọ lẹ́nu wọn máa ṣọ́wọ̀ wọn mọ̀ bí a ti ń ṣe wọ́n jẹ́ aláìlẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwa tí a jẹ́ ẹni àwa tí a jẹ́ ti Ọlọ́run ó Pétérù apọ́stélì ni ó rí Pétérù àti Jòhánù wọ́n ní agbára Ọlọ́run ọ̀run mọ̀ wọ́n bó tilẹ̀ jẹ́ wípé ayé ò mọ̀ wọ́n wọn ò sí nínú ìwé ayé wọ́n jẹ́ aláìkẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ òpè ènìyàn ṣùgbọ́n wọ́n gbé Jésù sókè nípa báwo nípa wípé wọ́n gbé ìgbésí ayé tí ó yin Jésù lógo wọ́n gbé ìgbésí ayé ìwà mímọ́ ìgbésí ayé tí ó fi hàn wípé oore ọ̀fẹ́ àtọ̀run wá oore ọ̀fẹ́ látọ̀dọ̀ Jésù ó ti wá sí ìgbésí ayé wọn bí wọ́n ti ń rí wọn wọ́n rí ìgboyà wọn wọ́n rí ìjólóòtọ́ wọn wọ́n rí àìbánikẹ́gbẹ́ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ tí àwọn ènìyàn wọ̀nyí ní wọ́n rí i pé wọ́n ya ara wọn sọ́tọ̀ wọ́n rí i pé wọ́n ń ṣe ohun tí Jésù Kristi ṣe nígbà tí ó wà lé ayé wọ́n fiyè sí wọn gidigidi wọ́n rí i wípé bí wọ́n tilẹ̀ jẹ́ ẹni tí ò lọ sí girama ẹni tí ó ka ìwé mẹ́wàá járí wọ́n rí i pé bí wọ́n tilẹ̀ jẹ́ ẹni tí ó lọ sí yunifásitì síbẹ̀síbẹ̀ bí wọ́n tilẹ̀ jẹ́ ọ̀pọ̀ ènìyàn wọ́n wòye wípé wọ́n ti bá Jésù gbé àwọn èèyàn wọn máa sọ fún wa pé bí ewé bá pẹ́ nínú ọṣẹ á di ọṣẹ nítòótọ́ kì í rí bẹ́ẹ̀ nígbà gbogbo ṣùgbọ́n nígbà tí wọ́n ti bá Jésù gbé wọ́n ti bá Jésù jẹ wọ́n ti bá Jésù rìn wọ́n ti bá Jésù mu àti oore ọ̀fẹ́ Jésù ti wá sí ìgbésí ayé wọn wọ́n ń gbé bí Jésù wọ́n rìn bí jésù wọ́n sọ̀rọ̀ bí jésù wọ́n ṣe ìṣe bí jésù nítorí bẹ́ẹ̀ ni a fi fiyè sí wọn wípé àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹni tí ń gbé jésù sókè wọ pàápàá ní ìgbésí ayé rẹ bí o bá lè máa gbé jésù sókè bẹ́ẹ̀ kí àwọn ènìyàn kí ó rí ìyípadà ní ìgbésí ayé rẹ kí wọn kí ó rí wípé o jẹ́ ti Ọlọ́run ní ìgbésí ayé rẹ ó ní àti èmi bí a bá gbé mi sókè kúrò lé ayé èmi ó fa àwọn ènìyàn sí ọ̀dọ̀ mi kì í ṣe bẹ́ẹ̀ nìkan kí o máa sọ̀rọ̀ Jésù kí o máa sọ̀rọ̀ Jésù níbikíbi níbi ọjà rẹ àwọn oníbàárà rẹ tí ó ń wá níbi iṣẹ́ kí o máa sọ̀rọ̀ Jésù fún wọn à ń gbé Jésù sókè ni bí àwọn ti ń sọ nípa òrìṣà wọn ìwọ sọ nípa Jésù bí àwọn tí ń sọ̀rọ̀ nípa owó ìwọ sọ nípa Jésù bí àwọn tí ń sọ̀rọ̀ nípa ọkùnrin nípa obìnrin ìwọ sọ nípa Jésù bí àwọn ti ń sọ̀rọ̀ nípa ìfẹ́kùfẹ́ ìwọ sọ nípa Jésù bí àwọn ti ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀dálẹ̀ nípa àwọn nǹkan tí àwọn bàbá wa àwọn nǹkan àbáláyé tí a ti báláyé nígbà tí àwọn sọ nípa ti ayé nígbà tí àwọn sọ nípa ìṣẹ̀dálẹ̀ ìwọ sọ nípa ti Jésù Kristi nígbà tí àwọn sọ nípa ti ọ̀làjú nígbà tí àwọn sọ nípa ti òṣèlú pàápàá ìwọ sọ nípa ti Jésù bí o bá ń ṣe bẹ́ẹ̀ ò ń gbé Jésù sókè ni ó sì gbé jésù sókè gájú òrìṣà ilẹ̀ náà ṣé o mọ̀ ní àrọ́wọ́tó wa ní ìbílẹ̀ tiwa níhìn bí ẹnìkan bá ní àìsàn wọ́n máa sọ nípa òrìṣà bí ẹnikẹ́ni bá ní ìjátilẹ̀ wọ́n máa sọ nípa òrìṣà bí ẹnikẹ́ni bá ní ohunkóhun wọ́n máa sọ nípa òrìṣà ṣùgbọ́n bí àwọn ti ń sọ nípa òrìṣà ìwọ sọ nípa jésù kí o gbé jésù sókè gájú òrìṣà àwọn ènìyàn náà bí ó bá ní àjálù bí ó bá ní ohunkóhun ní ìgbésí ayé rẹ tí wọ́n wá fi ìbọ̀rìṣà lọ̀ ọ́ ni kí o ti máa sọ nípa Jésù bí a bá gbé Jésù sókè òun ó fa àwọn ènìyàn sí ọ̀dọ̀ ara rẹ̀ pàápàá jùlọ nípa àgọ́ tí a fẹ́ bẹ̀rẹ̀ lọ́la ó jẹ́ mọ̀ ó jẹ́ tiwa ó jẹ́ ojúṣe wa láti máa sọ nípa Jésù láti máa gbé Jésù sókè ó jẹ́ ohun tí ó dùn mọ́ mi nínú wípé ní gbogbo àyíká wa ní gbogbo ẹkùn wa ní àwọn ènìyàn ni wọ́n ti ń farajìn fún iṣẹ́ ní orí ilẹ̀ àgọ́ tí wọ́n ti ń farajìn àwọn tó máa ra nǹkan oúnjẹ àwọn tí ó máa dáná oúnjẹ àwọn tí ó máa wàásù àwọn tí ó máa ṣe ẹ̀kọ́ bíbélì àwọn tí ó ń ṣe ìpolongo ni ó jẹ́ pé gbogbo wa pátápátá ni à ń jẹ́ alábàápín nínú iṣẹ́ àgọ́ iṣẹ́ ìsìn àgọ́ tí a fẹ́ ṣe nísinsìnyí ó yẹ kí wọ́n pàápàá kí ó jẹ́ alábàápín nínú iṣẹ́ Ọlọ́run kí o máa sọ nípa Jésù kí o máa gbé Jésù Kristi sókè kí o sì ìwé ọwọ́ wà àwọn ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a ti kọ tí a ti tẹ̀ nípa ti àgọ́ yìí ó wà ọ̀rọ̀ ẹnu tí a ń sọ ńkọ́ àwọn tí a ti gbà sí kásẹ̀tì tí àwọn tí ó ní mọ́tò tí wọ́n ń gbé káàkiri ní ẹ̀ ní gbogbo ibi tí a wà ń kọ́ ó yẹ kí ìwọ pàápàá kí o rí nǹkan ṣe kí o má káwọ́ gbéra bẹ́ẹ̀ ni wípé àbàtà òbódò tán nítorí bẹ́ẹ̀ ara wa ló jẹ́ o jẹ́ ọmọ Ọlọ́run o jẹ́ ara wa o jẹ́ ọmọ ìjọ yìí ó yẹ kí o jẹ́ ẹni tí ó ń gbé Jésù sókè ní gbogbo ibi nítorí bẹ́ẹ̀ gbé Jésù sókè gẹ́gẹ́ bí olùgbàlà gbé Jésù sókè gẹ́gẹ́ bí olùwòsàn gbé jésù sókè gẹ́gẹ́ bí olórí àlùfáà wa gẹ́gẹ́ bí alágbẹjọ́rò wa gbé jésù sókè gẹ́gẹ́ bí àpẹẹrẹ pípé wa gbé jésù sókè gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa gẹ́gẹ́ bí ẹni tí ó ru ìbànújẹ́ wa gẹ́gẹ́ bí ẹni tí ó gba ẹ̀yà wa jẹ gbé jésù sókè gẹ́gẹ́ bí ẹni tí ó ń bani kẹ́dùn ẹni tí ó súnmọ́ ni tímọ́tímọ́ ẹni tí kì í kọni sílẹ̀ gbé jésù sókè gẹ́gẹ́ bí ẹni tí ń sọni di mímọ́ gbé e sókè gẹ́gẹ́ bí ẹni tí fi ẹ̀mí mọ́kúnni ẹni tí ń fúnni ní agbára gbé e sókè gẹ́gẹ́ bí aṣẹ́gun ní ìgbésí ayé wa gbé e sókè gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí olúwa gẹ́gẹ́ bí olùgbàlà gbé e sókè gẹ́gẹ́ bí ẹni tí ó ti jagun tí ó ti ṣẹ́gun nítorí wa nítorí bẹ́ẹ̀ níbikíbi tí o bá wà máa sọ ìtàgbélébò máa sọ ìtàn ìràpadà máa sọ ọ̀rọ̀ ìgbàlà máa sọ ọ̀rọ̀ ikú Jésù máa sọ nípa ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ tí Jésù Kristi gbé tí máa sọ nípa ọ̀rọ̀ àjíǹde rẹ̀ nípa bẹ́ẹ̀ ó máa gbé Jésù sókè bí a ti ń gbé Jésù sókè níwájú àwọn arúgbó tí a ń sọ fún wípé Jésù Kristi ni olùgbàlà tí a sọ fún ọ láti wá sí ibi ìpàgọ́ tí a fẹ́ ṣe yìí bí a ti ń gbé Jésù sókè ní iwájú àwọn àwọn bọ̀rọ̀kìnní àwọn olówó àwọn gbajúmọ̀ gẹ́gẹ́ bí a ti ń gbé sókè lọ́dọ̀ àwọn ọmọdé tí a ń sọ fún ọ wípé kò sí ohunkóhun tí ó wà kò sí ìgbádùn tí ó wà nínú ìgbésí ayé tí àwọn ọmọ kéékèèké wọ̀nyí tí wọ́n ń gbé ṣùgbọ́n Jésù Kristi ni Olúwa òun olùgbàlà olùfúnni ní ìyè ẹni tí ń fúnni ní ìtẹ́lọ́rùn tòótọ́ gbé e sókè níwájú àwọn ènìyàn bíi tirẹ̀ àwọn tí ó gbọ́ yorùbá bíi tirẹ̀ àwọn tí ó jẹ́ wípé wọn kò gbọ́ òyìnbó púpọ̀ wọn kò gbọ́ gẹ̀ẹ́sì púpọ̀ ní ìletò ní abúlé ní ìlú ní ọjà ní ibi iṣẹ́ wa ní ibi okòwò wa ní ibikíbi níbi tí a ń gbé jẹ́ kí a gbé jésù kristi sókè àwọn èèyàn ṣàìsàn ní àrọ́wọ́tó rẹ ni gbé jésù sókè níwájú wọn tàbí a rí àwọn tí ó jẹ́ wípé èṣù ń dá lóró èṣù ń ni lára gbé jésù sókè níwájú wọn àkókò àgọ́ tí ó ń bọ̀ yìí má ṣe káwọ́ gbéra jẹ́ kí a rí wípé ó jẹ́ ara wa kí o sì gbé jésù sókè wò ó kí a tó gbàdúrà nínú johanu orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n ó ní èmi bí a bá gbé mi sókè kúrò lé ayé èmi ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi ẹ jẹ́ kí a dìde dúró kí a sọ fún ọlọ́run kí a jẹ̀jẹ̀ fún ọlọ́run wípé a ó kópa nínú ohun tí a ń ṣe nísinsìnyí a ó sọ̀rọ̀ jésù a ó gbé ìgbésẹ̀ tí ó tẹ́ ọlọ́run lọ́rùn a ó gbé Jésù Kristi sókè a ó sọ̀rọ̀ ìgbàlà a ó sọ ìtàn àgbélébò a ó jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ wípé Jésù Kristi ni olùgbàlà a ó jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun ló wá láti kú fún ẹ̀ṣẹ̀ wa a ó fa ènìyàn wá sí ọ̀dọ̀ Ọlọ́run sí ọ̀dọ̀ Jésù Kristi lásìkò àgọ́ àjọ yìí jẹ́ kí a sọ fún Ọlọ́run gbàdúrà wípé ó jẹ́ alábàápín nínú iṣẹ́ ní ìpolongo nínú gbogbo tí a ń ṣe nínú wípé à ń gbé Jésù sókè ní àkókò yìí ó jẹ́ ojúṣe rẹ ó jẹ́ ojúṣe tèmi a kò gbọ́dọ̀ káwọ́ gbéra bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá wípé ó jẹ́ alábàápín nínú àwọn olóòótọ́ tí wọ́n gbé Jésù Kristi sókè ìbùkún yóò jẹ́ tiwa yóò sì jẹ́ ti àwọn tí a ń pè wá sínú ìjọ pẹ̀lú.